lọ́pọ̀ حديث ń bẹ mọ̀rọ̀pá hadithi ẹ̀yọ̀ kan náà ni lókun رضي yìí عنها ah, Ummi Atiyya radiyallahu anha má tún وعن أم عطية نصيبة الأنصارية رضي الله عنها قالت أمرنا تعني النبي صلى, النبي صلى الله عليه وسلم أن نخرج في عيدين العواتك والذوات الخدور وأمر الحيض أن يتعين أن يعتزلنا مصلى المسلمين وفي لفظ كنا نؤمر أن نخرج أن نخرج يوم العيد حتى نخرج البكر من خدرها وحتى نخرج الخياط ويكون خلف الناس فيكبرنا بتكبيرهم ويدعون بدعائهم يرجون بركة ذلك اليوم وطهرته عم عطية رضي الله عنها نصيبة الأنصارية رضي الله عنها قالت أمرنا تعني النبي صلى الله عليه وسلم أن نخرج في العيدين العواتق وذوات الخدور وأمر الحيض أن يعتزلن مصلى المسلمين حديث أم عطية نصيب الأنصارية رضي الله عنها Ummu Atiyya nínú àwọn tó gbajúmọ̀ jù nínú àwọn sọ̀hábí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n jẹ́ obìnrin Ummu Atiyya yìí oríṣiríṣi àwọn ahadith anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó lámì tó ní kókó òun ni Ummu Atiyya gbà wá bí a bá rántí ǹjọ́ tí wọ́n ń wẹ ọmọbìnrin anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tí ó jáde láyé lójú ayé anábì náà Ummu Atiyya yìí kan náà lọ gba hadithi wa fún wa pé báyìí la Nábì pa àwọn láṣẹ pé káwọn wẹ ọmọ rẹ̀ obìnrin báyìí ló ní káwọn ṣe báyìí ló ní káwọn ṣe. Ummu Atiyya yìí látàrí irú àwọn ahadithu báyìí kọ́dà ń bẹ nú àwọn ahadithi míì pé Ummu Atiyya ń bẹ nú àwọn obìnrin tí wọ́n máa jáde pẹ̀lú Ànábì Muhammad sallallahu alayhi wa sallam lọ ojú ogun àwọn tí wọ́n bá rí ẹni tó fara pa nínú àwọn al tí wọ́n máa tọ́jú ibi tí wọ́n fara pa nínú àwọn ru obìnrin bẹ́ẹ̀ ni Ummu Atiyya radiyallahu anha wa. àwọn onímọ̀ wa kó gbogbo hadith yìí jọ wọ́n fa fíkìrù kan yọ ńbẹ̀ pé àsìkò láìfí ó sì wà nílànà pẹ̀lú sunna nabuwa Muhammad sallallahu alayhi wa sallam kálẹ̀ nìkan tá a fi ṣe alákòóso àwọn obìnrin mùsùlùmí bóyá wọ́n ń ṣe nǹkan kan àbí bọ́yá wọn wà ní sukùl kan káwa ni pé kọ́mọ yìí pé ọkùnrin náà ni ọmọ wọlé ni ọmọ jáde lọ́dọ̀ wọn ká mẹ́nìkan nù wọn pé bàbá nídìí àti máa sọ̀rọ̀ kan sáwọn sisters o àbá fẹ́ gbé kí nǹkan kan látọ̀dọ̀ wọn o ẹni báyìí ni ó bíi elétò láàrin wọn irú ipò báyìí ni Ummu Atiyya radiyallahu anha lọ́wọ́ àlàyé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ara hadithi tí Ummu Atiyya gbà pàtàkì jùlọ nípa ọ̀rọ̀ ìdí méjèèjì òun ni hadith wa alákọ̀ọ́kọ́ lónìí Ummu Atiyya náà ní jẹ́ Nusayba ẹ̀kọ́ nínú eléyìí ni pé ọ̀pọ̀lọpọ̀ tí a máa gbọ́ Ummu kínní kan Ummu Kulthum Ummu Abdullahi Ummu kankan àwọn yẹn kì í ṣe ó kọ kúníyà ni bẹ́ẹ̀ yẹn bá ní kúníyà tá a lè pè ní bóyá àlàjẹ yóò tún wá ní kínní ẹwúrú abubakar siddiq radiyallahu anhu ọ̀pọ̀lọpọ̀ mọ́kọ̀ abubakar ma lónìí abubakar yìí so kọ́ rẹ̀ kúnníyà rẹ̀ ni abdullahi ibn abi kuhafa ọkọ̀ abubakar nìyẹn abdullahi labubakar siddiq ń jẹ́ radiyallahu ta'ala anhu àmọ́ ma wá ń ṣẹlẹ̀ kó burú gẹ́gẹ́ bíi ta abubakar yìí ẹlòmíín bẹ tó ṣe pé kúnníyà ni ó borí ọkọ̀ rẹ̀ ó ṣẹlẹ̀ sí radiyallahu anhu ọsẹlẹ̀ sí Abu Huraira radiyallahu anhu kọsẹ́ni ọ̀fẹ́ mú kọ Abu Huraira bàbá bíra wa nísìnyí náà bọ́yá la àwọn tí ọmọ lè má pọ̀ ẹ́ Abdurrahman ló kọ Abu Huraira ibn Sakhr ad-Dawsi radiyallahu ta'ala anhu bákan náà ni Ummu Atiyya Ummu Atiyya èso kọ rẹ̀ kúnìyà ni onírọ́wìl hadith fi fún wa pé Nusayba ni ó kọ ń jẹ́ láti ara àwọn ansar radiyallahu anhum ajma'in. قالت أمرنا تعني النبي صلى الله عليه وسلم أم عتياني أمرنا أن نخرج في العيدين العواتق بأم عتيا سوينو أمرنا أن نخرج في العيدين العواتق وقبوالاسي أن كقبوالاسي إتمارنو أفا الحافظ المقدسي àwa wò pé kọ́mọ́bà dàrúta lọ́pàá ọmọ àti ìyá lásẹ̀ òun lọ́wọ́ àfikún pé tá a ní anabiya sallallahu alayhi wa sallam ìyẹn ni pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam ni ọmọ àti ìyá ń wí pé ọ̀pá wa lásẹ̀ ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ bí eléyìí pàtàkì jùlọ fún àwa ọmọ kéwú tulabul ilm gbogbo bí tá a bá ti ń rí umirna kọ́mọ́ jẹ́ amarona ó lè jẹ́ ìmọ̀ wa ń gbà mí pé kunna nu'maru kunna nu'maru aw umirtu ìtumọ̀ gbogbo eléyìí ni pé wọ́n pa mí láṣẹ wọ́n pa wá láṣẹ wọ́n máa pa wá láṣẹ nǹkan báyìí gbogbo gba tá a bá wádìí tá a bá rí pẹ́ni tó wí gbólóhùn yìí sọ̀hábí anabu muhammad sallallahu alayhi wa sallam ni kọ́dà bí ọ̀sẹ̀sẹ̀ dákọ̀ anabi anabi lọ́gbàlérò pé ọ̀pọ̀ àwọn láṣẹ ń bẹ kọ́ ìdá lọ́dọ̀ àwọn àfa aládìí ni ni wọ́n fi máa ń sọ pé gbogbo ń ta bá rí omertu aw kunna nu'mar aw omerna tọ́ba jẹ́ pé sọ́hábí anabi ló wí falahu hukmu raf'i falahu hukmu raf'i bí hadithu tí wọ́n ní kọ́la rasulillahi sallallahu alayhi wa sallam bákan náà ni wọ́n rí nípa báyìí umu àtìyà ni anabuwa muhammad sallallahu alayhi wa sallam pa wá láṣẹ an nukhrija fil pé bọ́ba dínú ọdún méjèèjì táwa mùsùlùmí ní tí ò sí kẹta àfijọ́ jimá tún lọ́dún kékeré àwa mùsùlùmí àti sọ síwájú al-Eidayni ọdún Eidul Fitri ọdún awẹ wa Eidul Adha àtọdún léyà ọdún méjèèjì tọ́lọ̀ ń fún àwa mùsùlùmí nìyẹn. Ummu Atiyya aláǹdàbí máa pa wá láṣẹ sallallahu alayhi wa sallam pé ọba dínú ọdún kọ́dà ká ní àlàáwátìkù ìtumọ̀ àwátìkù ni àwọn ọmọbìnrin tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dàgbà wọn ti di bẹ́kẹ́rù wọn di múndíá ọmọbìnrin tí ń ṣẹ̀ṣẹ̀ ń dàgbà ni wọ́n ń pè ní kíni àlàáwátìkù. ọmọ àtìyá ni anabi máa pa wá láṣẹ pé báwa àgbàlagbà bá jáde kọ́dà ká múrú àwọn ọ̀dọ́ obìnrin yìí náà káwọn náà jáde lọ mùsọ́lá bí wọ́n bá ti ń kírun ẹ̀ẹ́dì ìyẹn nìkan kọ́ wàdàwàtì alhudur wàdàwàtì alhudur ntí wọ́n pè ní dàwàtì alhudur alhudur jamu khidri ntí wọ́n pè ní khidri lédè Lárúbáwá ni bí wọ́n bá kọ́lé tán bó ti wà láyà nebà Muhammad sallallahu alaihi wa sallam nìyẹn wọ́n wà á yọ yàrá kékeré kan ọmọbìnrin tó bá ti dàgbà tó ti dépò bàlágà tó ti di békèrò tó di múndíá irú yàrá yìí ni ó máa gbé láti má máa jẹ́ pé gbogbo ẹni ó wọlé àbẹ́ni ó bá jáde ni ó rí irú àwọn ọmọ tí ń bá wọn gbé bẹ̀ ni wọ́n máa ń pè ní kíni zawatu alhudur àwọn tó ní ilé tá ń pè ní khidru jamu rẹ̀ plural rẹ̀ ní hudur ìtumọ̀ tí umma àti ìyá ń wí fún wa ni pé anabi sallallahu alaihi wasallam láwọn ọmọbìnrin kéékèèké káníkàwọn náà jáde kódà àwọn ọmọbìnrin tó ti dàgbà tó ti tó lọlé ọkọ tí ì lọlé ọkọ náà zawatul hudur kódà bó bá dijọ́ ìdí anabi ni ẹ jẹ́ káwọn náà jáde lọ ìdí mùsùlùmí. Fikiru hadith yìí ń tá a gbọ́ yín ni pe, àṣẹ ò ti rinlẹ̀ látàyà anábọ̀ muhammad sallallahu Alaihi wa sallam ni pé ilé làwọn obìnrin máa gbé obìnrin jáde jákujà tí ó bá jẹ́ bẹ́ẹ̀ anabi ò ní wá specialize wọn pé tọkọ dẹ já wọn báyìí náà jáde n ti fi hàn pé ìgbésí ayé táwọn sọ̀hábé ń gbé ni pé kọ́dà wọn lè gbọ́ yé débi pé wọn ò gbọ́dọ̀ jáde lọ éèdì anabi bá ní àbọ̀bá ah, dìjọ́ ọdún ẹ̀jẹ̀ wọn jáde àmọ́ jíjáde tí wọ́n bá jáde náà kò gbọ́dọ̀ jẹ́ jáde fìtínà wọn gbọ́dọ̀ wá tọ́ mú wọn tọ́tẹ́ àbí kí wọ́n wá wọ tí ọmọ tí ọmọ fa fìtínà fáwọn tí wọ́n bá láwọn lọ sin lọ́hùn ní ìdí gẹ́gẹ́ bá a ṣe wí nígbà tá a nẹ́bí sọ́sọ́làm sọ̀rọ̀ látàmínàrú ìmá aláhi masajidallah anabi ní báwọn ẹrú ọlọ́hun lóbìnrin àwọn kíni àwọn ẹrú ọlọ́hun lóbìnrin bí wọ́n bá láwọn fẹ́ lọ mọ́sálásí ẹ̀ má kọ̀ fún wọn ìtumọ̀ ẹ̀ ni pé obìnrin téèyàn ní kọ̀ fún kọ́mọ lọ mọ́sálásí ó gbọ́dọ̀ jáde jáde ẹ̀rù ọlọ́run ìtumọ̀ hadith anabu muhammad sallallahu alayhi wa sallam lọ. wa amara al-huyyad an ya'tazilna musalla al-muslimin Ummu Atiyya ni kọ́dà lára tí máa ṣẹlẹ̀ láyé anabu muhammad sallallahu alayhi wa sallam ni pé kọ́dà bóbìnrin bá ń ṣe nǹkan oṣù rẹ̀ tí ń ṣe haidọ̀ lọ́wọ́ bọ́bá jẹ́jọ́ ọdún ni ọdún àwẹ̀ ni àbọ́dún léyà ni anabi ni ẹja wọn náà jáde kí wọ́n wá yídí sallallahu alayhi wa sallam. ní tìtorí pé látà nínú àǹfààní tí ṣẹ̀ríà fẹ́ kí ìdí ó ṣe láwùjọ àwa mùsùlùmí òun ni láti fi ṣawkatul muslimina wa quwwatuhum láti fi báwọn mùsùlùmí ṣe lágbàá tó nínú ìlú bí wọ́n ti pọ̀ tó káwọn ọ̀tá islam orí wọn kọ́ kẹ́rù ọ ara ń tí ọlọ́run fẹ́ kọ́ máa ṣẹlẹ̀ lọ́jọ́ ayídì nìyẹn lára fíkìlù bẹ̀yẹn ni pé ló fi jẹ́ pé bí ọba sí dìkan àbí méjì tó lè fà á kákìrún nù mọ́sálásí alásìlù ìpìlẹ̀ ní ká jáde kó nù mọ́sálásí àti gbogbo ibi tá à ń gbé ká wá pápá kan nù lu tí wọ́n ti rí wá bá a ti pọ̀ tó ibẹ̀ lèyàn máa ti lọ kí n dì gẹ́gbà nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam ṣẹṣẹ pé kọ́dà ká ní káwọn ọmọdé obìnrin àtàwọn tó ti dàgbà kọ́dà àtàwọn tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ bọ́ba díjọ ayídì méjèèjì káwọn náà jáde wábi tá a ti fẹ́ kírun anẹ́bà Muhammad sallallahu alaihi wasallam lọ́pàṣẹ bẹ́ẹ̀. àmọ́ o wà á mọ̀rọ̀ al-huyyada an ya'tazilna musalla al-muslimin àwọn tí wọ́n bá wá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ya'tazilna musallal muslimin káwọn kú níbi táwọn mùsùlùmí bá ti ń kẹun kò gbọ́dọ̀ wá jẹ́ pé níbi abá ti wá tó sáfù àwa rẹ nìkan tí ó dòkó láàrin àwọn tó tó pé òun ò nírun ni kó kú láàrin ibi tí wọ́n tó sáfù kóhun àtàwọn tó bá rí bíi tiẹ̀ kí wọ́n jòkó lẹ́gbẹ̀ẹ́ kan ẹ̀kọ́ tà nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi anabi kọ́ wa ni wàfi lafdin umu atiya ni nínú àbí abu afa al-maqdisi ni nínú ẹgbàá wa hadithi yìí kan náà kunna nu'maru irú lafdu ta wílẹ̀ kan nìyẹn gbogbo ìta bá ti rí kunna nu'maru wọn máa pa wá láṣẹ báyìí tí sọ abẹ bá wí ìtumọ̀ ẹ̀ ni pé anabuwa muhammad sallallahu alayhi wa sallam ní nkparọ́ àṣẹ bẹ́ẹ̀ kunna nu'maru an nakhruja yawmal eid hatta nukhrija al-bikra min pé anabuwa muhammad sallallahu alaihi wa sallam máa pa wá láṣẹ bọ́ba dọjọ́ ayidi anahuruja èyí tá a wílẹ̀ kan nìyẹn pé tí o bá sí diwọ́ kan àbí nǹkan kan tó fà á ká jáde kó nu mọ́sálásí àti ibi tá à ń gbé ká wá lọ kírun ní pápá òun nípìnlẹ̀ sunna anabuwa muhammad sallallahu alaihi wa sallam. كنا نؤمر أن نخرج يوم العيد حتى نخرج البقر من خدرها قد أمبرني منديا طوى نخدر نياراري anabi muhammad sallallahu alaihi wa sallam ní bọ́ba dijọ́ ọdún ẹ̀jẹ̀ kóhun náà jáde wàhátà nukurijà lùyẹ bọ kọ́dà àwọn tí ń bá ń ṣe nǹkan oṣù lóbìnrin lọ́wọ́ anabi ní ẹja wọn náà láǹfààní àti jáde wáyé di fàyàkùnà khalfanà àmọ́ àwọn tí ń bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ bí wọ́n bá dé ibi tá a ti kírun wọ́n yìí di o yàkùnà khalfanà káwọn ó bọ́ sẹ́yìn àwọn èèyàn lẹ́yìn tí irun wílẹ̀ kùn bí ní ṣẹlẹ̀ pé àmọ́ rí ẹnìkan tí ó jókòó láàrin sáfù ní pàtàkì jùlọ kọ́dẹ̀lẹ́ yìí ṣe ìdájọ́ fáwọn obìnrin nìkan bá a ti wà nù mọ́sálásí nísìnyí kí wọ́n wá gbẹ̀rún dúró kẹ́nìkan wá lèmi ti kírun tẹ́lẹ̀ kó sì jókòó láàrin sáfù bí wọ́n ti ń kírun ànábì kọ́ sallallahu alayhi wa sallam kọ́dà ń jọ́ta ànábì rí tẹ́nìkan bẹ́ẹ̀ nù mọ́sálásí tí gbogbo èèyàn wá ń kírun tóun nìkan dúró tọ́ dá jókòó hadithu mihjan radiyallahu ta'ala anhu ẹgbẹ́ la ànábì wí alasta rajulan alasta bi rajulin muslimin alasta bi rajulin muslimin ee ṣe mùsùlùmí ni níta nàbí yóò fara kùnrin náà jọ náà ìyẹn ni pé kò bá a mú kò lẹ́tọ̀ọ́ kí mọ́sálásí káwọn èèyàn máa kírun fọ gbogbo orísìn tó bá lè wọ̀ ọ́ fà á kéèyàn wá wà nù mọ́sálásí tí wọ́n ń kírun lọ́wọ́ kó wọn máa kì í kódà nàbí níbọ̀ bá ti kírun tiẹ̀ tẹ́lẹ̀ túrun kí pẹ̀lú wọn jàmá mọ́sálásí tó wà yẹn kọ̀lẹ́tọ̀ kéèyàn ọ̀dá dó àbí kọ́ wa dó lẹ́gbẹ̀ẹ́ gan pé àwa ti kírun tiwa bẹ́ẹ̀ bá ti lè wà nínú mọ́sálásí tí wọ́n ń kírun lọ́wọ́ àṣẹ anabu muhammad sallallahu alaihi wa sallam ni pé darapọ̀ mọ́ wọn kí kò kírun ni. àwọn onímọ̀ tún wòye sí nǹkan míì tí tọ́jọ báyìí tí máa ṣẹlẹ̀ láwùjọ wa wọ́n ní kí èèyàn ọwọ́ mọ́sálásí nísìnyí wọ́n wá bá wọn wọ́n wá ń forí kanlẹ̀ àbọ̀ bá wọn wọ́n wá ń jòkó ńgbà tẹlomi ti gbọ́ pé bẹyàn ọba ti bá ìmáàmù lórí rukun kọba kínní kọbara kan yẹn yọ wá kú dúró pé bí wọn bá dìde lórí ìforíkanlẹ̀ wọn bí wọn bá jókòó wọn tán wọn wà bá mi ní lórí ìdúró kí n wá kíra tẹ̀lé àwọn onímọ̀ wòye sí pé kò sí nǹkan kan téèyàn ṣe ń ṣe ìbáàdà tó ta sọnù lọ́dọ̀ Ọlọ́run wọ́n ní bí anabi ò ti gbà kẹ́nìkan dá yẹn rí kí wọ́n máa kírun lọ́wọ́ bẹ́ẹ̀ ni káwọn èèyàn wà ń forí kanlẹ̀ náà kẹ́nìkan wà ń dùn ó wọ́n lọ jọra wọn kí gbogbo mùsùlùmí wà ní forí kanlẹ̀ nísìnyí kọ́ wọn wá wọ mọ́sálásí kọ́ wá dó pé ńgbà wọn bá forí kanlẹ̀ tán lèmi ò tó jọyìn wọn wọn lé léyìn náà jọ hadithu mehjan tá anabi wí fún pé alasta bi rajulin mùsùlùmí à ìwé sara wọn ni ìtumọ̀ ẹ̀nu ṣé ìwé sara àwọn mùsùlùmí ti ń nípa báyìí ká fi èsì eléyìí àmọ́ bó bá jẹ́ obìnrin tí ń ṣe haidọ̀ lọ́wọ́ lọ́jọ́ ayídì ànábì ní káwọn náà jáde bọ́ba wa dásì kò rún kí wọ́n bọ́ sẹ́yìn khalifanas kí wọ́n bọ́ sẹ́yìn àwọn èèyàn káwọn dádúró kí wọ́n má wọ àárín àwọn tí ń kírun. fayukabbirna bi takbirihim anabi muhammad sallallahu alaihi wa sallam kọ́ àwọn sọ̀hábí pé kọ́dà bọ́ba dijọ́ ọdún ẹnu rún nìkan ni káwọn tí ń ṣe nǹkan oṣù ọmọ bá wọn kí yukabiruna bi takbirihim bí wọn bá ti ń kábàrà allahu akbar káwọn náà máa bá wọn kábàrà àmọ́ kí wọn máa bá wọn kírun wayad'una bi du'aihim bí wọn bá ń sàdúà anabi sallallahu alaihi wasallam ní káwọn náà máa bá wọn sàdúà ní ibi tá a ti ń kírun ẹ̀dì ibi làwọn onímọ̀ ti mú pé àṣekà sàdúà ní mùsọ́lá ẹ̀dì ibi tá a ti ń kírun ẹ̀dì lára sunna anabi sallallahu alaihi wasallam anabi ni wayad'una bídùn àìhìn káwọn náà máa ṣàdúrà bí gbogbo àwọn tó wá mọ́sára tó wá bí tá a ti ń kírun bí a ti ń ṣàdúrà. yarjuna barakata dhalika al-yawm káwọn náà máa níran kan barakata dhalika al-yawm alibarika ti ń bẹ fún ọjọ́ náà alibarika tọ́lọ́wọ́n sọ̀ kalẹ̀ lọ́jọ́ náà wa tuhratahu àti fífọ̀ mako ń bí ẹsẹ̀ tọ́lọ́wọ́n bọ́ sọ̀ fún àwọn mùsùlùmí jọ náà káwọn náà láǹfààní àti jẹ àǹfààní ńláńlá yìí lànàbí sọ̀sọ́lọ̀ fi ní kọ́dọ̀ obìnrin kọ́dà bí n bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ kóun náà jáde kọ́ lọ ẹ̀ẹ́dì eléyìí nínú àwọn sunna anabuwa muhammad sallallahu alaihi wa sallam tọ́da bíi pé ó ti fẹ́ máa tán lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí wa lóbìnrin <clears throat> àbáwọn ẹ̀gbọ́n àwọn àbúrò wa kọ́dà bíi ipa ti fẹ́ sọ di pé obìnrin lọ ìdì àwọn ọ̀dọ́kùnlé wọn máa dáná de àwọn tó bá lọ ìdì ní káwọn náà tàtàrà eléyìí kọ́ ẹ̀kọ́ kóun náà jáde bàbá dọjọ́ ọdún kó lọ ibi táwọn mùsùlùmí ti ń kírun. lára fíkìrù hadithi yìí ni pé anabi sọ̀rọ̀ sọ́làm ní bí obìnrin ti ń ṣe haidọ̀ bá débi tí wọ́n ti ń kírun ẹ́ẹ́dì yàtàzílnà àlùmọ̀sọ́là káwọn bọ́ sẹ́gbẹ́ kan kí wọ́n má dùn bí tí àwọn èèyàn ti ń kírun. níbi rìwáyà mi yàtàzílnà sọ̀là kí wọ́n kú níbi ìrun kí wọ́n má bá àwọn èèyàn kírun àwọn onímọ̀ wa wòye sí pé ibi tó bá jẹ́ mùsọ́lá ibi táwọn èèyàn ti ń kírun hali yaxudu xukumal masjid ǹjẹ́ a lè gbé dájọ́ masalasi lè e lérí gbogbo bi tá a bá ti rí kọ́dà ru assembly táwọn kan máa jókòó ń àbẹ́ à ń ṣe fàájì ń bì kan tó bá sì kòrún bá sì dé wọn ó ṣe kínni na ẹni kalẹ̀ ǹjẹ́ a lè gbé dájọ́ masalasi lè e lérí torí ká masalasi láwọn àdájọ́ gbogbo bi tá a bá pè ní masalasi ó ní kínni ọ láwọn àdájọ tiẹ̀ ara yìí táwa náà mà tó súnmọ́ ni pé tahiyatul masjid ń bẹ fún gbogbo mọ́sálásí gbogbo mọ́sálásí téèyàn bá wọ̀ kó tó jòkó ń bẹ́ẹ̀ àfi kọ́ kọ́kọ́ kírun rákà méjì kó tó lè jókòó ṣé bàbá wa jẹ́ kí mùsọ́lá lásán ni tí èsè mọ́sálásí bóyá àwọn kan ń ṣiṣẹ́ ń bì kan wọ́n á fòkúta ṣe bì kan pé bí wọn bá bá wa ń bì kákì àbí wọn tẹ fòkúta ṣe básìkò bí wọn ń náà ni àbí básìkò òun bá tó wọn gbé ẹni wọn wọn nà ẹni wọn kírun bẹ́ẹ̀ ǹjẹ́ àlefunru bẹ́ẹ̀ àlefun onídàájọ́ mọ́sálásí lápèjúwe bẹ́ẹ̀ yẹn bá ti dérú assembly wọn kó tó jókòó kọ́sálù alákọ́kọ́ kọ́kọ́ kí tahiyatu alimasiri tá a bá ti nídàájọ́ mọ́sálásí la fún ìtumọ̀ rẹ̀ nu. ara tó tún rọ̀ mọ́ nídàájọ́ mọ́sálásí ni pé wa anna al-masajida lillah gbogbo bí tó bá jẹ́ mọ́sálásí ọlọ́run nílé tòun ni ẹnìkan ọ̀ wá ní ẹ̀tọ́ ni kò ní ráìtì yẹn kó gbélé ọlọ́run ta kéèyàn wá pé mọ́sálásí yìí ẹ̀gbọ́ kíní kan ṣe gbá nǹkan kan ẹ̀ èlò lẹ́ẹ̀rà kọ́dà bóyá pé òun lọ́kọ̀ èèwọ̀ ni gbogbo bí téèyàn bá ti kọ́ mọ́sálásí kápá kíyèsí gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ẹlòmíràn kàn ní ẹ̀kọ́ mọ́sálásí wọ́n bá sì tún dọ̀la tún wo yóò tún fi kọ́ ṣọ́ọ̀bù kò lẹ́tọ̀ o bẹ́yàn bá mọ̀ pé wọn ò àti fi kalẹ̀ o ní ọmọ jẹ́ mùsọ́lá kọ́ mọ jẹ́ kínni mùsọ́lá ibi tá à ń bọ̀ wá nìyẹn ni pé àwọn onímọ̀ wòye pé ìdájọ́ mùsọ́lá ibi tá a bá pè mùsọ́lá tá a kàn kírun ń bẹ̀ bẹ́rùn bá bá wa ọ yàtọ̀ sí ìdájọ́ ibi tá a bá pè ní mọ́sálásí. ara yàtọ̀ bẹ̀ nìyẹn wa anna al-masajida lillah ibi ọba ti jẹ́ mọ́sálásí bírò ìta wà yìí ó ti kú ò ní ownership ẹnìkan pé mi mú ní ó ti kú ò ó ti di kíni ó ti di baytun min buyutillah ilé kan nù àwọn ilé ọlọ́run èèyàn gbọ́dọ̀ tún fi ṣe nǹkan míì mà àmọ́ bàbá yìí pé mùsọ́lá ni ká ah, kìí ṣe mọ́sálásí o àmọ́ ńgbà tó ń wò tí ìrówó tó ń wò kọ sẹ́fẹ́ máa kírun bẹ́ẹ̀ ni ah, bisimilayi máa kí n bẹ́ẹ̀ bàbá ṣe tán tó fẹ́ kọ́ nǹkan rẹ kò sí tó di lọ́wọ́ kìí ṣe mọ́sálásí mùsọ́lá ni. ara ẹ̀ náà ni pé mùsọ́lá ìdájọ́ ti ń bẹ́ẹ̀ bi pé tahiyatul masjid bẹ́ẹ̀ bá wọ mọ́sálásí kọ́kọ́ kí rákà méjì kó tó kò sí fún kínni ibi tó yẹ pé ní àpérí ẹ̀ mọ́sálásí à ń ṣe nǹkan mí bẹ́ẹ̀ ẹnu bí wọn bá bá wa na ẹni síbẹ̀ náà ni. àmọ́ wá rí nínú àwọn al-ulama nínú àwọn onímọ̀ tí wọ́n ní mùsọ́láta bá ti mú ní pé nínú wákàtí márùn-ún àǹkí mẹ́ta ń bẹ lápèjúwe ńdojúmọ́ tá a lè má kí n rà àbí gbogbo wákàtí márùn-ún là ń kí n bẹ wọ́n ní min babil ihtiyat lẹ́yìn tí èèyàn ò ní kọlu gba ọlọ́run èyí tó súnmọ́ ní pé lẹ́yìn ò ti fẹ́ gba ìdájọ́ kínni ìdájọ́ mọ́sálásí ó yàtọ̀ fún pé ìrun kan bá wa ibi abá ti ń kí wákàtí márààrún níjojúmọ́ ó ti ní kíni ó ti ní ìdájọ́ mọ́sálásí ara ń tí ó wá jáde lórí eléyìí ni pé irú bí irú bí tá à ń kírun wákàtí márààrún bẹ́ẹ̀ àbá ń kí mẹ́ta tọ́jọ́ sàn bóyá àṣùbọ̀ bá wọn lé bóyá ìṣá yìí náà ti lọlé àmọ́ wọ́n kí mẹ́ta yòókù lójoojúmọ́ irú bí a gbọ́dọ̀ tún wá sọ bẹ́ẹ̀ ẹ̀fẹ̀ àbí tún wá sọ bẹ́ẹ̀ ayé àbí ká tún wò sùn ká gbé lúdò síbẹ̀ àmọ́ ta gbogbo bí téèyàn bá ti ń kírun bẹ́ẹ̀ èèwọ̀ ni gbogbo bí a bá ti ń kí wákàtí márààrún eléyìí ti lọ́wọ́ mọ́sálásí nìyẹn torí báyìí kí afọ̀rà ara wọn fíkìrù táwọn onímọ̀ yọ̀ ń bi hadith yìí nìyẹn. lára fíkìrù hadith yìí náà kuma òun ni pínpín àtàwọn anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ní ya'tazilna al-musalla kí wọ́n jìnnà sí àyè kírun hukumu lubthil haidhi fil masjid kí ni dájọ́ ṣẹ̀ríà ń bi kí obìnrin tí ń ṣe haidọ̀ lọ́wọ́ wọ mọ́sálásí ǹjẹ́ èèwọ̀ ni àbọ̀lẹ́tọ̀ ọ̀nà méjì ló pín sí ọ̀kan bẹ tí ò sí èméjì ń bẹ alukur'an karim sọ pọ́nbélé ọkùnrin tí ń bá ń ṣe jánaba lọ́wọ́ èèwọ̀ ni kó jókòó nu mọ́sálásí wàlá junuban illa abiri àbí bí yẹn bá fẹ́ rí kọjá lásán àmọ́ jíjókò nù mọ́sálásí bẹ́yẹn bá wà ní ipò ọkùnrin tí ó ní jánábà jánábà fún nǹkan kí nǹkan tó lè wọ́ fà ń máa jọṣepọ̀ ọkọ láya ni àbọ̀ lálàá orí nǹkan tó ọmọkùnrin máa gbogbo nta mọ̀ pé máa fa kéèyàn onídìí àti wẹ ìwẹ̀ jánábà bọ́ bá ṣẹlẹ̀ síyàn èèwọ̀ ni ọkùnrin ó jókò nù mọ́sálásí alukur'an kẹrìm ló wí bẹ́ẹ̀. àmọ́ tó báyìí pé haibọ̀ ni obìnrin ti ń ṣe kíni obìnrin ti ń ṣe nǹkan oṣù rẹ̀ lọ́wọ́ ǹjẹ́ àkọ́kọ́ ni pé bí ọ̀rọ̀ ti jánaba ṣe clear tí o rújú yìí tal Qur'an al-Karim sọ pọ́nbélé kò sáyà kan àbádìífì kan tó ti haibọ̀ bẹ́ẹ̀ òun ló jẹ́ fanfa láàrin àwọn onímọ̀ pé sóbìnrin lè jókòó àbí ò lè jókòó. hadithi kan náà wá ní àtàpá kìíní àtàpá kejì ń sábà máa kóòtù kí làdíìfì yìí ni pé láyà nàbà Muhammad sallallahu alayhi wa sallam anabi aisha ìyànlá wa aisha wà ní inú nǹkan oṣù rẹ̀ ń ṣe haidọ̀ lọ́wọ́ anabi wa ní èdè àti mú xumura bí ìtẹ́tẹ̀yàn orí kan ti ń bojú ogun tí bá ma bóyá lójú náà ń pè xumura anabi fẹ́ mu nínú masalasi àbínú riwaya mi anabi wa masalasi ó fẹ́ kí aisha ó mú xumura yìí wá báwọn ní nínú masalasi nínú ké uh, eh, fi kulli lahwal ní gbogbo ọ̀nà méjèèjì yóò sá aisha radiyallahu anha kọ́ wọ inú mọ́sí ìmọ̀ ọ́ fẹ́ mú kó inú mọ́sálásí wa bá nàbí àbọ̀ fẹ́ mú láti ilé ìta ní yàrá rẹ̀ wá bá ànábì mọ́sálásí. kí ni aisha wá wí ń gbà tá ànábì ní nawilini al-khumra nawilini al-khumra bá mú khumra yẹn tá ànábì wí aisha radiyallahu anha ó inni haid inni haidun eh, àǹfààní fún àwa tulabul ilmi àwa malekewu eh, ẹ rí i pé taba ní eh, fáìlù ọkùnrin bàbá wí tóbìnrin àní kíni fáìlà kí ló dé tá a pé tí aisha ò pé ní haidotun kí ló dé tá aisha ò wí bẹ́ẹ̀ ẹni wọn bá ní ní haidọ wọn mọ̀ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ni torípa àwọn alifáàdù kan bẹ léde lárúbáwá tó yẹ pé ní kò wà applicable torí ẹ kò wulẹ̀ nídìí kíni kò nídìí tú àpẹẹrẹ rẹ̀ ní inni haidun kò sí ọkùnrin tí ó jẹ́ haidun obìnrin náà ní haidun ààrẹ náà ni ẹni gbọ́bi tí àwọn tí máa ń sọ lárúbáwá gidi ó ti ní hamila olóyún kí ni wọ́n wí imra'atun hamilun imra'atun hamilun obìnrin tó lóyún wọn ò ní pé kí wọn ò ní pé hamila tó ń torí pé kò ní kò wá applicable sí kí sọkùnrin. So aisha radiyallahu anha ni inni haidun ń ṣe nǹkan oṣù lọ́wọ́ o anabi sallallahu alaihi wasallam wá ń sọ fún aisha pé haidatuki laysat fi yadiki haidatuki laysat fi yadiki haidọ̀ rẹ tó ń ṣe ọwọ́ rẹ kọ́ ló wà haidọ̀ tó ń ṣe kíni ọwọ́ rẹ kọ́ ni ó wà kíni túmọ̀ eléyìí àkọ́kọ́ ń ni pé sísọ tí aisha radiyallahu anha sọ fún anagba muhammad sallallahu alaihi wa sallam pé inni haidun kí la gbọ́ yín bẹ̀ wọ́n níta gbọ́ yín bẹ̀ ni pé àṣẹ aisha ti mọ̀ níbo ló sì ti mọ̀ látọ̀dọ̀ anabi náà ni pé obìnrin tí ń bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ kè wọ mọ́sálásí kò sí túmọ̀ mí nítorí lè complain pé inni haidun ni pé a ah, ìbábọ̀ mu àmọ́ mo wà nínú nǹkan oṣù mi lọ́wọ́ èyí tí fi hàn pé kana mustaqarran inda sọ̀hábà n ti bẹ táwọn sọ̀hábà ti mọ̀ ni pé obìnrin tí ń bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ kìí ṣe kínní kìí ṣe kínní kìí wọ mọ́sálásí èdí ẹ̀ láyé ṣàfihàn kọ̀mplain pé nítorí ń bọ́ mú wá mọ́sálásí àbí kí n mú kó nu mọ́sálásí o ń láǹfààní rẹ̀ nítorí pé ń ṣe oṣù lọ́wọ́ wíwítà nẹ́bí wa ní haibọ́tù kì lẹ́yìn sẹ́t fìyàdìkì anabi wa da lóhùn pé haidọ rẹ o ọwọ́ rẹ kọ́ ni ọwa ibẹ̀ yẹn làwọn tí olóbìnrin lè wọ mọ́sálásí ní ìtumọ̀ ẹ̀ ni pé ntí obìnrin ò fi lè wọ mọ́sálásí ni pé khashiyata talwiz kọ́mọ̀dé pé ẹ jẹ́ nǹkan oṣù rẹ̀ ọkàn sí mọ́sálásí yọ dẹ́gbẹ̀ wọ mọ́sálásí wọ́n ní lànàbì fi ní haidọ́tukì laysat fi yadiki ebọ́wọ́ lọ́ọ́ nà sí mọ́sálásí haidọ̀rí ò sì sí níbi kíni kò sí níbi ọwọ́ rẹ̀ mọ̀rọ̀pá gbàrin yẹn yé ìmọ̀ ọ̀fẹ́ náwó yóò mú nǹkan náà mọ́sálásí àbọ̀ ọ̀fẹ́ náà sí anabi muhammad sallam anabi fi ń yé wa pé ọwọ́ rẹ̀ nìkan ni ó wọ mọ́sálásí orí tá bá wò hujra aisha radiyallahu anha yàrá aisha ní bẹ́lẹ́gbẹ́ẹ́ mọ́sálásí anabi muhammad sallam èyí ò láfi gbọ́ yé pé àbò lọ́wọ́ ń ó sì gùn tó masalasi kọ́dà ń bẹ nu hadithi pé anabi ọwà masalasi tí ó na orí sí tani yara aisha radiyallahu anha yóò jẹ ká fi gbọ́ yé pé kèsè ń tó jìnnà yàrá aisha náà lọ next sí masalasi ilé anabi muhammad sallallahu alaihi wa sallam so lọ́jẹ́ káwọn onímọ̀ tó ní àwọn onímọ̀ ò ní sọ̀rọ̀ fẹ́nu baba ń gbọ́ pé àwọn onímọ̀ kan lè jókòó àwọn kan ò lè jókòó ntọ́fà ni àdìsù kan yìí pé níta Aisha wí ń túmọ̀ pé ní tí wọ́n ti mọ̀ tá nàbì ti kọ́ wọn ni pé obìnrin yẹn ṣe kínni obìnrin tí ń bá ń ṣe haidọ̀ lọ́wọ́ kìí jókòó ní masalasi anabi tó wá ní haidọ́tukì laysat fi yadiki àwọn gbọ́ yín bẹ̀yẹn pé a jẹ́ pé ntí ọba ní mú ẹ̀jẹ̀ obìnrin yìí masalasi kò sí ní tó burú bí kí ọwọ́ masalasi lórí àdìsí haidọ́tukì laysat fi yadiki èwo la wá fẹ́ mú bẹ́ẹ̀ nírú eléyìí làwọn afáàmà wa ń pè al-ihtiyatu awla al-ihtiyatu awla bí ó di pé necessity dọ̀rúra àbí hajà gbé obìnrin láti wọ mọ́sálásí èyí tó fi pé jù tí ò ní múrujú wá tí ò ní sí bọ́yábọ́yá òun ni kò jìnnà sí mọ́sálásí bí máa ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àmọ́ bọ́ bá ní hajà tó fẹ́ fi wọ mọ́sálásí lábẹ́ hadith Aisha tá nàbí ní hajà sí pé kó mú nǹkan wáyìí tọrọ fi sẹ́rin lẹ̀ pé Aisha na ọwọ́ rẹ̀ sí masalasi fún anabi ní ta anabi ní ọmọ wa yìí èyí wọn ò rújú radiyallahu ta'ala anha tó làwọn onímọ̀ sí ni hájà tó lè gbé obìnrin wọ masalasi kọ́ra bí n ṣe haidọ̀ lọ́wọ́ wọn lápèjúwe irú dárúsù halqa ilmi báyìí tó sì bẹ̀rù pé bóun ọba gbọ́ òun lè má ní àǹfààní bóyá wọn kà kalẹ̀ báyìí àbí nǹkan báyìí irú obìnrin tó bá yẹ kọ́ lọ́kọ̀ tó lè bá a kà wá kò lè ṣe bẹ́ẹ̀ èyí ń ọwà afdọ́lù ọmú àbí ọ̀dà àbí ọ̀dà ọmú kú lọ́rọ̀ bọ̀tọ́bìnrin bá ní hájà tí wá wọ mọ́sálásí ó fura sí àdìsù kí ni haidọ́tukí laysat fi yadiki kò gbọ́dọ̀ wá wà kíálẹ̀sì débi pé ẹ̀gbin ọ̀wá yí mọ́sálásí ní gbogbo ọ̀nà so eléyìí ni ní kúkúrú ìfọ́síwẹ́wẹ́ ọ̀rọ̀ àwọn onímọ̀ ń kóbìnrin tí ń ṣe háìdọ̀ lọ́wọ́ kọ́ wọ mọ́sálásí àbí kọ́ eléyìí tó tún súnmọ́ kẹrìmù kan kò ìsáàdìfì kan tó sọ pọ́nbélé pé kóbìnrin ọmọ ṣe kínní bọ́bá wà nínú haidọ̀ kọ́mọ ké alukur'an kẹrìmù kò sẹ́rì kan fún un. ẹnu ìtẹ́rì ń bẹ fún ni pé látàrí hadithu la yamassul mushafa illa tahirun pé ẹni tí ó bá mọ́ kò gbọ́dọ̀ ṣe pé kò gbọ́dọ̀ káwò kò gbọ́dọ̀ fọwọ́ kan alukur'an kẹrìmù òun làwọn onímọ̀ ṣe mú mọ̀ràn wá pé obìnrin ti ń ha alukur'an kẹrìmù lápèjúwe tó sì bẹ̀rù pé bóun ọ̀bá máa tọ̀ntọ̀hún ha láàrin ijọ́ márùn ijọ́ mẹ́fà yìí ó ṣeé ṣe kóun sì gbèsè ràn àbí kóun má gbọ́ yé wọ́n ní kọ́dà bọ́ba lè mú nǹkan kan tọ́wọ́ rẹ̀ ò ní kan alukur'an kẹrìmù bóyá yóò nìgí kan tí wọ́n fi sí ni àbọ̀bọ̀ gílóòfù sọ́wọ́ ni àwọn onímọ̀ láwọn àgbà onímọ̀ lónìí àwọn onímọ̀ sunna anabu muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní kò sí tó burú ń pàtàkì jùlọ ni pé kẹrà àtúl kur'an kọ̀sẹ́rì kan pé bí yẹn bá ń ṣe háìdọ̀ lọ́wọ́ kọ́mọ kékeré kọ́mọ alukura àmọ́ bí yẹn bá wà ní junubu bá ṣe wílẹ̀ kan ọkùnrin oníjànàbọ̀ gbọ́dọ̀ kí alukura ni kẹrì kọ́dà kò gbọ́dọ̀ kí ayà ẹ̀yọ̀ kan kọ́gbọ́dọ̀ kò gbọ́dọ̀ ṣe kíni kò gbọ́dọ̀ kí ayà ẹ̀yọ̀ kan láyà anabiwa muhammad sallallahu alayhi wa sallam ọ̀kan nù àwọn sọ̀hábì anabiwa muhammad sallallahu alayhi wa sallam tá pè ní abdullahi ibn rawaha abdullahi ibn ọjọ́ hadithi aisha yìí mo sì fẹ́ kó tẹ̀ kẹ́ẹ̀bá àmọ́ báwọn onímọ̀ ṣe máa ṣe sìtìǹbà tù bí ṣe máa fa ìdájọ́ ṣẹ̀ríà yọ látàrí ń táwọn kan wò pé kilo kan ìdájọ́ sẹ̀rí àǹbẹ̀lẹ̀ Ibn Rawaha gẹ́gẹ́ bí ẹ̀tọ́ ti Islam ṣe pé bẹ́ẹ̀ yẹn bá níyàwó tán láyé ìgbà tẹ́rù ń bẹ bẹ́ẹ̀ yẹn bá lẹ́rù obìnrin èyí tí ó fi lọ́ọ́ ṣẹ̀ṣẹ̀ kú ṣe ń ta ó lè fi kan ná àwọn ẹrù rẹ̀ àbí jù bẹ́ẹ̀ lọ kó fi ṣe kínni kó fi ṣe yàwó kò ní ní gbogbo ẹ̀tọ́ yàwó àmọ́ ẹ̀tọ́ tọkùnrin máa ní sóbìnrin yọ wà ní kínni yọ wà láàrin wa ṣẹ̀ríà Islam ṣe léyìí ní ẹ̀tọ́ àmọ́ gẹ́gẹ́ bá a ti mọ̀ kò sóbìnrin tí ó dùn mọ́ pé ẹrú tó ń ránṣẹ́ òun náà ní káwọn tún wá jọ di bí orogún kọtẹ àwọn ìyàwó Abdullahi ibn Rawaha ní nínú kọtẹ wọn lọ́rùn ọwọ ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ ńjọ́ kan tí ìyàwó Abdullahi ibn Rawaha wọlé ọwọ afura pé jíjáde tí Abdullahi ibn Rawaha jáde yìí látọ̀dọ̀ ẹrú obìnrin rẹ̀ kan ló ti jáde ọwọ́ àbí Ibn Rawaha ní kò rí bẹ́ẹ̀ kò fẹ́ jẹ́wọ́ fún ìyàwó rẹ̀ kí ibo la ń lọ ní pé wo báwọn afa ṣe máa ṣe sìnbáàtù hadithi ìyàwó ìwà ni ọ̀dà káyà kan àbí méjì nínú alukur'an kẹrin <laughs> kí n bá a fi mọ̀ pé kò rí bẹ́ẹ̀ kí ni eléyìí kí ni mo lọ́jọ́ nù àdìsá Aisha ni pé ń fi hàn pé kana mustaqarran indahum ntí wọ́n ti mọ̀ ni pé aljunubu la alukur'an ẹni bá ń ṣe jánẹ́bì ká alukurani Ibn Rawaha gẹ́gẹ́ bí ọkùnrin tí ọgbọ́n ó sì mọ̀ pé obìnrin yóò ní ma alukurani tó bẹ́ẹ̀ ọwọ́ amẹ́nu ọwọ́ amú ẹsẹ̀ orin méjì kan tọ́jọ́rọ̀ lọ ọwọ́ aka arábìnrin yìí rò pé ayé alukurani lọ́ka lóòótọ́ àmọ́ ọ̀ka kurani lẹ́ńtọ́ wà ń junubu èyí ń fi hàn pé Ibn Rawaha náà mọ̀ pé bẹ́ẹ̀ yẹn bá ń ṣe jáná bàlá wọ kọ́kọ́rọ́ sékìnnì kọ́kọ́rọ́ ka alukurani kẹ́ ní kúkúrú Ah, bẹ́ẹ̀yàn bá wà nínú janaba kò gbọ́dọ̀ sẹ́kìnì kò gbọ́dọ̀ ka alukur'ani o bọ̀tẹ́yàn bá wà nínú haidọ̀ kò sí ntọ́ kọ̀ fún bọ́ba nẹ́ẹ̀dì àti ka alukur'ani karim. àwọn onímọ̀ sí wòye sí pé kí ni sẹ̀ríà torí ẹ̀sìn yàtọ̀ láàrin janaba àti haidọ̀ wọ́n ní janaba ò ní nǹkan kan tó dìyàn lọ́wọ́ pé kéèyàn gbé kó o la ńgbà tó bá wù. haidọ̀ ò rí bẹ́ẹ̀ kò sí lọ́wọ́ obìnrin láti ṣe láti gbé kó ńgbà tó bá wù àfìgbà tó lọ́nba ní ọjọ́ máa ṣe tiẹ̀ ọjọ́ márùn ni ọjọ́ mẹ́fà ni ọjọ́ méje ni àfikó pé àmẹ́já nẹ́bà kò sí lẹ́sẹ̀kẹsẹ̀ ọlẹ́tọ̀ àti ṣe kínni àti gbé kó la ọkàn lọ́wẹ̀ ni ọ̀túpadà sí mímọ́ ni ò fi sí excuse kankan fún yẹn pé mo fẹ́ ka Kùránì ń jánẹ́bà àbí mo fẹ́ lọ jókòó mọ́sálásí ń jánẹ́bà lọ́wẹ̀ kọ̀ ka Kùránì Kẹrim lọ́wẹ̀ kọ̀ wọ mọ́sálásí so ìyàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì yẹn ló jẹ́ kí sẹ̀ríà islam fi ìyàtọ̀ yìí lẹ̀ láàrin ẹ̀tọ́ tóbìnrin ní tọkùnrin ò nírú ẹ̀tọ́ bẹ́ẹ̀ pàtàkì jùlọ bọ́kùnrin bá ń bẹ nù jánábà káfíkún jánábà táwọn ike sọkùnrin nìkan o obìnrin tí ń bẹ nù jánábà náà ìdájọ́ kan náà ló mú àtọkùnrin oní jánábà o ìtumọ̀ ẹni kóbìnrin tó bá ní jánábà náà tí ì ṣe háyúbọ̀ quran al-Karim kò sì gbọdọ̀ wọnú masalasi fún ìkéyìí tí tí ó lè fà àfẹ́yìí tí Qur'an lóhùn yọ̀ǹda pé illa abiri sẹbi a èèyàn fẹ́ sáré kọjá bóyá kọsọnà mi tí ó gbà àbó nídìí àkàntì kọjá lásán àmọ́ jíjòkó islam alukur'an kẹrìmù lè wọ ni bẹ́ẹ̀ bá wà nípò jánaba so insha allah ta'ala ká dó báyìí ẹjọ́ mẹ́jọ bí ibn allah ká wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nípa salatul kusuf ẹ má bínú pé mo pẹ́ díẹ̀ ẹ rí i pé mi àti imam kamarudin lajọ dé àyànjú kankan láti asri láti wà mbẹ so kọ́lọ́n kọjá àjùjọ́ mẹ́jọ lọ sallallahu ala nabiyyina muhammadu wa ala alihi wa sahbihi ajma'in. رب العالمين والصلاة والسلام على النبي المصطفى صلى الله عليه وسلم agbe ìbéèrè náà ni ni àwa yìí so ẹni tó bá ní ìbéèrè kàbí méjì kí á náà wà number one. ààlẹ́ pàtàkì ìbéèrè tèmi ni pé ẹni tí àwọn tó jẹ́ pé wọ́n fi mọ́sálà sílẹ̀ wọ́n kírun nínú gẹ́gẹ́ bí Ìlọrin bá ṣe wà nísìn wọ́n á fi mọ́sálà wọ́n fi jímọ̀ wọn wọ́n fi sínú ṣọ́ọ̀bù wọ́n kí ń bẹ́ẹ̀ ṣé tí ẹni yìí ò sì sọ fún wọn pé bóyá òun fún wọn àbí kò fún wọn tí wọ́n kàn lólé ẹni yẹn náà ṣé ìdájọ́ mùsọ́lá láàfún ni àbí ìdájọ́ masjid. wọ́n kí àwọn irun tó kù náà. ọ̀nì àti sọ yẹn tó bá yẹ pé ìrun ayídì nìkan wọ́n ń kí bẹ́ẹ̀ nírun ayídì àbí jimá nìkan wọ́n ń kí bẹ́ẹ̀ mùsọ́lá náà ló sì wà kò sí ẹni kankan nù ní mímọ̀ tó ní bí a bá kí ìdí nbìkan àbó kí jimá nbìkan ó ti kú òní mùsọ́lá ẹ̀rí ní anábà Muhammad sallallahu alayhi wa sallam eh, bá anábì ọba kí irun ìdí mùsọ́lá la anábì tí máa lọ kí but eléyìí tó bá ti di pé dojúmọ́ wọ́n ń kírun wákàtí márààrún pàtàkì jùlọ níbi tó jẹ́ pé ọmúsúra masalasi wa bíi ṣọ́ọ̀bù bẹ́ẹ̀ ṣe kọ́ masalasi náà ní kọ́ ṣọ́ọ̀bù ìmọ̀ràn ni pé èyí tó bá ti rí báyìí kí wọ́n béèrè àníyàn ẹni tí ó fún wọn ní ṣọ́ọ̀bù yẹn ètò ṣé ó yọ̀ǹda ṣọ́ọ̀bù yìí kí ó máa jẹ́ masalasi àbí ọ̀yọ̀ǹda islam ò túláàsì yẹn pé kọ́kọ́ mọ́sálásí o islam ò túláàsì yẹn pé kó ṣe kínni kọ́kọ́ mọ́sálásí ládàpọ̀ ńbẹ púpọ̀ fẹ́ntọ́lọ̀ ń bá yọ̀ǹda fún tọ́ba léwọn ọ̀yọ̀ǹda kí wọ́n wá ibòmíì tí wọ́n ti máa kírun wákàtí márààrún àmọ́ báyìí pé jimá nìkan kò sí nǹkan kan wọ́n máa lò pé fún mùsọ́lá Allahu a'lam. ẹnìkan ni ó béèrè ìbéèrè yìí wọ́n ní fún àǹfààní àwọn tí àwọn ní àwọn mọ́nìwèé so wọ́n ní wọ́n máa ṣe àwọn ayẹyẹ kan fún wa tí wọ́n máa pè ní end party àbí nǹkan end of the year party so wọ́n ní kí ni Islam sọ ní orí eléyìí wọ́n ní sẹ́rù nǹkan báyìí náà dáa kí wọ́n jásí pé wọ́n ba ọmọ mùsùlùmí bí àbí kò dáa wọ́n ní kí ẹ sàlẹ̀ fún. ẹ mo máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà pé gbogbo nǹkan báyìí a gbọ́dọ̀ mọ̀ yàtọ̀ bayna al-ibadati wal aada al-farqu bayna al-ibadati wal aada kí ni ń jẹ́ bàádà ẹ̀sìn kí sì ni ń jẹ́ kí ni àlàádà méjèèjì yàtọ̀ ẹnití ọba jẹ ìbáadà òun lọ̀rọ̀ bídì àwọ ntọba jẹ ìbáadà lọ̀rọ̀ kínní òun lọ̀rọ̀ bídì àwọ ntọba jẹ àádà ọ̀rọ̀ bídì àkọlọwọ bẹ ọ̀rọ̀ kílọwọ alḥilu walḥurma alḥilu walḥurma halali ni àbí haramu ni nípa eh, end of the year party tí wọn ń ṣe eléyìí kò sí náà bá léyìí tó hàn sí mi àlàáda ni a wò pé kí ni wọn ń ṣe ń bẹ́ẹ̀ torípé ntọ́ bá alada àlàáda ojú ń tààfi wò kìí sojú pé ǹjẹ́ ànábì sí àbá ànábì ò sí kọ̀rọ̀ bídí àkọlọ̀rọ̀ àlàáda ọ̀rọ̀ ǹjẹ́ halali ni àbí kíni àbí haramu ni àwa lè gbé dájọ́ kan kalẹ̀ fún gbogbo ibi tí wọ́n ti ń ṣe irú end of the year party àfi ká mọ kíni wọ́n ń ṣe lọ́kọ̀ọ̀kan lápèjúwe se tó yẹ pé ní táwọn kèfèrí ń ṣe ni wọ́n rí ń lu kan pé bí wọ́n sì ń ṣe ń ṣe òun gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni àwa náà ó sẹ́yìn àyẹn gbé kéèkì wá gbé gíní ẹgbẹ́ gbogbo ọba jọba yẹn haramu ni tọ́ra nàbí ni man tashabbaha bi qawmin fahuwa minhum àmọ́ yìí tá a bá rí i pé kì í ṣe pé wọ́n kọ̀sí àwọn ọ̀tá ìsìláàmù kankan àbí wọ́n ṣe nǹkan kan tó jẹ́ haramu bẹ́ẹ̀ yẹn ọmọ ẹ máa wá jó ẹ máa dì mọ́ra yín ẹ ẹ play music tí ọba ti ṣe gbogbo eléyìí ń bẹ lábẹ́ àádá ntọ́ba jẹ́ halali kò sí ntọ́ tó burú ń bẹ wallahu a'lam. Ah, assalamu alaikum warahmatullahi. ṣé kò jọ ọmọ ìbéèrè kan tí ẹ ti dáhùn nípa àwọn ikhwa fún ọ̀rọ̀ jihad week or something like that tẹ́ni torí pé ń wáyé. òun náà mọ sọsẹ́ jihad week n bá bí ẹ̀yin náà ìbáàdà ni àbí àlàdà. naam ẹ́. assalamu alaikum warahmatullahi. so lábẹ́ ìbéèrè yìí náà ṣé kí a kó ìmá kó àwọn ọmọ lọ sí orí stadium fún matching wọn láti fi máàkì bóyá children day tàbí mọlúù day àbí nǹkan kan ṣé àlàáda náà ni then ṣé èèyàn lè kírun jàmá méjì èèyàn lè kírun jàmá méjì lọ́jọ́ àmín irun kan kéèyàn kì í ní jàmá lẹ́ẹ̀mejì níbàámu sí hadith ti ẹ ọlọ́run ọ̀sán ilé san dáadáa. ìbéèrè yín ọ dàpọ̀ díẹ̀ ẹ dàpọ̀ mọ̀lúdì ẹ children's day so tí mo wí ọ̀rọ̀ mọ̀lúdì kò sí èméjì ń pẹ̀ pé ìbáàdà ni ọ̀rọ̀ kò sí èméjì ń pẹ̀ pé ọ̀rọ̀ ìbáàdà ni nípa báyìí bídíà àti sunna ní bẹ́ẹ̀ àti sunna nípa ti children's day ojú tí a fi gẹ́gẹ́ mo ṣe wí kákọ́ wo ìpìlẹ̀ rẹ̀ bóyá tàṣàbù ń bẹ̀ ń bẹ̀ àbí kò sí ìtí tẹ́ tàṣàbù ni pé ìkọ́sí àṣà àwọn kan tí èyí ṣàṣà Islam pàtàkì jùlọ èyí tó hàn sí mi ni pé gbogbo ohun tí ó bá ti ní kíní kan dé pé à ń celebrate kíní kan dé tá a máa ka déètì wọn pé bọ́ bá ti di dédé déètì lọ́dún ó kó sábẹ́ níta nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam sọ fún àwọn ará Madina ńjọ́ tó dé Madina tó ní. إن الله قد abdalakum bi ciidayni anagba muhammad sallallahu alaihi wa sallam wọn ń segin kan wọn pè ní maharajanu madina gbà wọn ọdún táwọn náà máa ṣe anagba ni ẹpa gbogbo ẹ ti wọn lọdún wọlé àmọ́ wá ṣe anabi lọlọrun ti fọdún méjì rọ́pò fún yín Eidul Fitri wa Eidul Adha èyí ò ní gbogbo tí bá ń jẹ ọdún tó ní date pé bóyá twenty seven kìnìkan bóyá eh, first of kìnìkan tí ń bá ń dọdọ ọdún bẹ́ẹ̀ eléyìí ọ wà lábẹ́ pé anabiláwa mùsùlùmí àgbọ́dọ̀ tún ní ọdún míì má lẹ́yìn Eidul Fitri wà Eidul Adha wallahu a'lam. aha wọn ní njẹ́ yẹn lè kíjà máa méjì ẹ bọ̀tí wọ́n tètè wá clarify rẹ̀ pé gẹ́gẹ́ bí hadithi tí a ní anabi rẹ̀ nìkan tí tó dúró tí ó kírun anabi ni ó kírun ẹ ìsí ẹ̀ náà ni pé èèyàn gbọ́dọ̀ kọ́dà yẹ wọ̀ ni kéèyàn ọmọ ọmọ pé mo fẹ́ kí ládà mi ọ̀pọ̀ ẹ mo fẹ́ kí ládà mi ọ̀pọ̀ bàbá wa sálámà yàn yín yóò tún bọ́ sí masalasi dẹ̀hún àbí bàbá wa nu masalasi náà ọ sálámà tán ọba tún rí àwọn kan tún ẹ wọ́n tún gbẹ̀rùn kan dúró olóhùn fẹ́ kí bàbá gbé twenty seven twenty seven ni kó wọn sọ di times four àbí times three ẹ̀yìn òbí dé àní àdáda lẹ́sìn ní kọ́dà àwọn afa sọ̀rọ̀ nípa yẹn kọ́dà ntí ntó lè mú yẹn wá kírun mí òun ni àkọ́kọ́ ni pé bẹ́yẹn bá kírun tírun àkọ́kọ́ da tírun àkọ́kọ́ ò sékéni kọ́dà bọ́jẹ́ mẹ́wàá yóò tún kí ngba taara kùnrin kan wọlé láyà nebà muhammad sallallahu alaihi wa sallam kílà nabi wí fún irji' fasalli fa innaka lam tusalli ìdí alakọ̀kọ́ nìyẹn gbogbo ohun tí yẹn bá kí ẹ máa wọn wá sọ fún ni àbóhùn náà lọ́padà mọ̀ fún rẹ̀ pé irun tó ń kí kò mu yóò tún kíni yóò tún méèkì àbí ìdíkejì oníròyìn tá nebà muhammad sallallahu alaihi wa sallam fi lélẹ̀ yìí pé èèyàn ti kírun lé àbó ti kírun bì kan ó wá wọnú mọ́sálásí èyí tóun nìkan ó fi wá dá yàtọ̀ fún gbogbo àwọn tí ń bẹ mọ́sálásí ìdí kan nìyẹn téèyàn lè fi tún ìrun kíkọ́ dà bóun ti kí ànábì pa aláṣẹ bẹ́ẹ̀ tọ́ra àwọn ọkùnrin tí wọ́n wí àná wọn ní kọ́ sallayna fi rihalina àti kírun ni ànábì níbẹ̀ bá tiẹ̀ ti kírun bẹ́ẹ̀ bá báwọn èèyàn mọ́sálásí ìmọ̀ akọ́ ọmọ wọ o lè má wọ mọ́sálásí o lè má ṣe nǹkan mi wọ́n fi kírun tán àmọ́ kọ́ wá wà nù mọ́sálásí káwọn kan máa kírun kí wọ́n wá dádó èèwọ̀ ni so àwọn àdéhùn yìí lèyàn lè fi tún ìrun kí but ordinary lè ìrun tó bá ti dá àtẹ̀yàn ti kí kò lẹ́tọ̀ọ́ kéèyàn pé mo fẹ́ kí ládàá mi ọ̀pọ̀ ni wọ́n á ń túnrun kí la. pé mi ì bá wọn mi ì bá wọn jama so mo á wọ mọ́sálásí mo á bẹ́ẹ̀ nìkan náà tó ní o ti bá jama sáà méjèèjì sálẹ̀ kí jama mi lẹ́yìn bẹ́ẹ̀ ni. ẹ insha allah ta'ala eleki but n ta àwọn onímọ̀ sọ ilẹ̀ tí gbọ́ pa àwọn kan náà àwọn onímọ̀ pàtàkì jùlọ náà àwọn onímọ̀ àìpẹ́ yìí minhum uh, sheikh muhammad nasiruddin albani àtàwọn míì àwọn kọ nítòsí fa tí fi kọ́ ni pé aya al-Qur'an al tó ní àwọn kan wọ́n sọ masalasi diraran wa tafriqan bayna al-muslimin pé ntí ní situation tó bá di pé èèyàn ti sọ ọ́ dàsà pé yọ ọmọ wa retí kí mọ mọ̀rọ́ tí bí ọ sálámà lòun ṣẹ̀ṣẹ̀ wá dé yọ wá pé àwọn èèyàn pé ẹja kírun torí pé kò fẹ́ kírun lẹ́yìn ìmáàmù tí ń bẹ níwájú ẹ̀ irú eléyìí lè ọ̀dà but irú bẹ́ẹ̀ ṣe wù yìí tí èyí ṣe pé èèyàn sọ dàsà ọkàn wọlé after abijawazi yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa nínú wọn ni Sheikh Ibn Uthaymin rahimahullahu ta'ala pé bí ọba ní nǹkan kan tó fà á tọ́ta kó ti ìsìláàmù ní ká má ṣe bí fi dọ́tẹ̀lẹ̀ ìmáfẹ́ kírun lẹ́yìn ìmáàmù rọ́tìbì torí pé ìmáàmù rọ́tìbì mọ́sálásí òun la láṣẹ mọ́sálásí ni òun ni tọ́pọ̀lọpọ̀ ọmọ kọ́dà ẹ ìmáàmù ń sàlù àlá lọ́wọ́ ẹ gbẹ̀rún dó ẹ má kírun lọ ó ti pẹ́ jù kò bá àdáàbò ìsìláàmù mu kò bá kíni kò bẹ́ kọ ìsìláàmù mu anabi sọ̀rọ̀ sọ́làm ní gbogbo bíi téèyàn bá wà kọ́dà bí ọmọ kéwù tó wọ̀tọ̀ wá bá a anabi ni wala ya umanna rọjulu rọjula fi sultani yìí níbi tó fọrítì rẹ bá wà ẹnìkan gbọ́dọ̀ dé kọ wá jẹ ìmáàmù máa lérí ń bẹ àfi bá yọ̀ǹda so ìyẹn ni tí ọba ti sírù yíwọn pé yẹn fẹ́ máa máa máa wá pínjà máa mọ ìmáàmù lẹ́yìn tọba yìí pé sábà bí kan àbí kejì lọ́fà tí èsì pásá insha allah kò sí ní tó burú ń bẹ a'lam. Ah, assalamu tula gẹ́gẹ́ bí ìbéèrè mi ni ẹni tí ó ní jẹ́nàbàlà fún ìdíwọ́ kàbí méjì kò wá ní àǹfààní àti ìdèwẹ̀ ó sì fẹ́ kírun jàmá ó wá ṣe táyà mọ́ só ní àǹfààní àti tó mọ́sálásí àbí láti ka kọ́. Eh, ẹ má bínú eh, pé fún di kan àbí di kejì sá lè yẹn tọrọ ní ọjà ká mọ irú èsì jí òtútù mú kò lè wẹ omi tútù kò sí láǹfààní àti gbómi kaná ọba ìpè yẹn ni èèyàn lè ṣe táyà mọ́mù lóòótọ́ bẹ́ẹ̀ bá wà nù janaba tí òtútù mú kò sì síbi tó ti lè gbé omi kaná ọ̀sẹ̀lẹ̀ láyà nàbà Muhammad sallallahu alaihi wasallam náà ọ̀hún èyí wọ̀nyí ṣèdí ni mo fi ní kí wọ́n sọ afa Sharif wọn ni èèyàn bẹ̀rù kíni kí jama ọmọ kọ́ ọmọ bọ̀ èyí wọ̀nyí ṣèdí bẹ́ẹ̀ bá ń bẹ̀rù kí jama ọmọ bọ̀ lọ kó tètè jí but ilé yìí tá n sọ lọ́wọ́ ó ṣẹlẹ̀ láyà anábà muhammad sallallahu alayhi wa sallam ẹ̀ńtọ́ ṣẹlẹ̀ sí ni amr bin al-as radiyallahu anhu kódò ní ìmáàmù fáwọn èèyàn ó sì ṣe táyà mọ́mù lórí jánaba tó ní òsìkìrùn fáwọn èèyàn àwọn tó sì ẹwẹ̀ kọ́ àwọn sọ̀hádà anábà muhammad sallallahu alayhi wa sallam pé òun là nábì yàn ní ìmáàmù wọ́n sì kírun lẹ́yìn ẹ̀bẹ́ wọn á ṣẹ̀ṣẹ̀ wá pé tọ́ báyìí báyìí ni ẹni tó fi ṣe ọ̀gá fún wa báyìí lọ́dáwò anabi sọ asálàm sí pé ó bí lóye ń bí lẹ́ẹ̀kan anabi ní kí ló dé ó ní báyìí báyìí lọ ṣẹlẹ̀ òtútù mú òun tiẹ̀ wá fẹ́ gbìyànjú pé boko òun wẹ́ òun bá rántí àyà alukurani tó ní wàlá takutulu àǹfùsàkùn ẹ má fọ ara yín para yín a ah, ntí òjò wọn tí òjò wọn gbìyànjú pé wọn wẹ omi tútù nìyẹn anabi sì ní kò kọ so eléyìí ni ẹ̀rí lórí pé bọ́ bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ti wí yẹn àfi kéèyàn wá mọ̀dí irúdi tí malam dákọ nísìnyí wọn tó láti wá sí táyà mọ́mú kéèyàn má wẹ̀ irúdi mi tó lè fa ni pé ibi tí yẹn wà kò sómi kò sí kíni kò sí omi abomi ń bẹ gbogbo ọ̀kan ní sẹ̀ríà islam là kalẹ̀ lápèjúwe àwọn tí ń rìnrìn àjò wọn wà nù pápá bóyá pure water báàgì kan náà wọ́n gbé lọ́wọ́ ni wọ́n mu díẹ̀ díẹ̀ ẹnìkan wá lóhùn ní janaba kò sí sómi míì tí wọ́n mu bóun nìkan bá tú báyà pé ọkọ̀ tà mẹ́rin àbí mélòó ló kù irú eléyìí náà lè fà kó sí táyà mọ́mu kí wọ́n fomi tí wọ́n mu kí wọ́n ṣe kíni kí wọ́n mu kó wọ́n sí táyà mọ́mu kó fi kírun sọ wọ́n bá mu bẹ́ẹ̀ Allahu ala ẹ ó lè ka Kùránì náà ntọ́ bá ti lè mú kírun ó lè ka Kùránì náà àmọ́ bẹ́ẹ̀ nù hadith anabu muhammadu sallam náà pé bẹ́ẹ̀ yẹn bá rú mi kó padà wá ṣe kíni fọpadà wẹ̀ ọ wà nù hadithi bẹ́ẹ̀ gbẹ́ngbà tá anabi tó ṣẹlẹ̀ nírìn àjò kan anabi gbàngbà tá anabi nìkan padà fún wọn lómi anabi béèrè pé ta ni ẹni tó béèrè báyìí omi ni na hmm, ìran tó ti kí kò ní dá padà kò ní dá padà Allahu a'lam wa sallallahu ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. fàákọ́mù náà ń dá ìṣirí náà yawman wa layla àwọn wá dúró lọ́dọ̀ àwọn wá lo ogúnjọ́ lọ́dọ̀ rẹ̀ twenty days wakana rasulillah sallallahu alaihi wa sallam rahima rafiqọ olóyìnṣẹ́ ńlá mọ̀ọ́mọ̀ rahima rafiqọ a aláàánú ni ẹni tí kẹ̀yẹ̀ ni ẹni tí bàbàrà yẹn ni ẹni tí ṣáájò yẹn ni ẹ wò nígbà tí wọn lè kí wọn rí bẹ́ẹ̀ bí a ah, ah, bí káwọn ọmọ kú ma falamma zanna anna kọlistakina ahlana sa'alana amma tarakna bada nígbà tó wà fura tí wọ́n ti lo táwọn lógúnjọ́ ó lànà ìgbìwà fura pé ẹ̀mí ilé ti ń mú àwọn ó wá béèrè nípa ilé àwọn fakaba iná àwọn aṣọ báwọn èèyàn ṣe rí báwọn ilé wọn wọ́n ṣe wà rí fakọ́lá sallallahu alaihi wasallam ànábì wa sọ pé yọ̀dá èrìjíwù ìlà ahlikum ẹ máa wá lọ lè báwọn ará lè lẹ́yìn ògúnjọ́ tí wọ́n lò fàákìmù fìyìn ẹ wà pẹ̀lú wọn ẹ wà pẹ̀lú wọn wà á limuhun ẹ̀kọ́ wọn ní tẹ́ ẹ̀kọ́ lọ́dọ̀ mi yẹ kọ́ wọn lẹ́sìn ogúnjọ́ tẹ́ ẹ̀kọ́ yìí wà múrùhùn ẹ̀pà wọn láṣẹ nítorí ẹ̀ wọ́n ṣe ń rẹ̀sìn wọn gbogbo àwọn ọmọ ya wa tẹ̀blíìgì ẹ̀kọ́ kan rèé o oṣù mẹ́rin níjáde ìyàwó àtọmọ oṣù mẹ́rin láàrin ọdún tó ló ń lò tó yẹ mẹ́rin olóńlò àìgbàgbọ́ yẹ́sì tó ní. òfin léèlẹ̀ ìyàwó àtọmọ oṣù mẹ́rin kí ló dé wọn máa fi sẹ́sìn kí ni wọn máa ṣe lẹ́sìn. ìgbà wọn ké tán tí wọn kọ́kọ́ ogúnjọ́ tán ìjọ ọgbọ́n tí wọ́n tún tà tọ̀dà nẹ́bì wọ́n tún mú jáde. kí lẹ́yìn nẹ́bì ni wọ́n ṣe ó ní wọ́n padà sọ́dọ̀ ara lé ni. ó sì ní ẹ máa wà pẹ̀lú ẹ máa kọ́ wọn ibi ẹ̀sìn ọlọ́wọ́ bàbá dé yóò gbé débẹ̀ kọ́lá bò sí láyé mọ́. ọ̀rẹ́ mi kan ọlọ́run ọmọkéwùn olóhùn lọ jáde pẹ̀lú àwọn tẹ̀blé lóṣù kan forty days láti bí forty days wọ́n bá tún sọ pé àbíkó tún wá lọ four months ọlọ́run jẹ̀mọ́ èyí wọ́n bá wá bá wọn pé ọmọkéwùn yín báyìí nígbà parí ogójì tún kún àwọn wa àwọn ṣètò oúnjẹ fún wa owó fún wa àfáà yìí ọlọ́run wa sọ wọn pé bí afàdéhùn sí kọ́nu nítorí pẹ̀lú ẹ̀jọ́ sọ pé yóò lógójì ọjọ́ kó tún padà wálé bí ó bá lóṣù mẹ́rin míì kọ́ wá bára ilé rẹ̀ sọ kọ́ wá báyàwó ọmọ sọ kọ́ wá ṣètò tí wọ́n jẹ́ ńlé kèé sẹ́yìn kọ̀ọ̀kan yín. arájọ wọn sọ fún yín o tẹ ẹ bá rẹ sọ fún kó padà wálé láyéláyé ẹ tún dé mọ́sálásí òun ṣe wá sí máláyé sálíkì àmì èdè. ńgbọ́rọ̀ dàbẹ́ wọn bá fọmọ kí wọn sẹ́sà fa èyí tà náà bí gbélé rè kálọ̀sù mẹ́rin lọ́ọ́ lè ṣe awọn fún yàn láì kò kéè àwọn sábẹ́ ìlọlẹ̀ ké lọ́dọ̀ ànábì ńgbà wọn sì ké tán wọn sọ fáwọn ará ilé wọn wọn ń zèrè àṣírí àtàkà ilé wàzákàrà ṣíà ànábì sọ pọ̀lọpọ̀ nǹkan fún wọn tó ní wọn lè ṣe mẹ́bà délé wọ́sọ́lù ẹ̀sìn máa kírun mẹ́bà ti délé kàmára àìtùmú ni usọ́lì kẹ́bẹ̀ ṣe rí mi tí ń kí ni o ẹ wọ àwọn ọ̀dọ́ yẹn ẹ wò lónìí gbogbo àwọn ọ̀dọ́ dé ẹ káwọ́ mọ́yá àwọn ọ̀dọ́ ló sọ bàbá ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá ti tẹ́ ń káwọ́ mọ́yá lónìí nísìn adúgbò fáwọn bàbá tí wọ́n gbà wọn bàbá tó ń lọ́wọ́ sá máa lagídí náà pé báwọn bàbá jọ ìmọ̀ sọ fáwọn òbí wa pé àwa làáfàá yín nìsín àwa làáfàá yín sẹ́rí àfa àwòkẹ́ kò béèrè àfa làmúnugun ó ti kú ẹ̀sìn fún gbà ni ẹ̀ sì máa ṣẹ̀sìn nígbà tẹ́yìn èkú àwa làáfàá ní ti dáìmọ̀ gbẹ́sìn dáhà bá ń sọ fún yín kámọ̀ tó wá sọ pé àfa àmúnugun àfa àwòkẹ́ kò wọn ò rí tíra tẹ́ngbà náà wọ́n bá ti kú pẹ̀lú wọn sálámù alẹ́kùn dédé tíra tí wọ́n ké wọ́n jọ yẹn náà ó fi máàkì assignment yín àmọ́ wọ́n èkú àwa tá a kù nísìnyí láàmú sọ fún pé báyìí ní ẹsẹ̀ sìn àwọn tó ti kú pẹ̀lú àfa amúnugun àfa kò kéwòn kò béèrè dèdè sílábọ̀sì kéwòn àfa kò fi kò béèrè ni wọ́n fi máàkì tàwọn yòókù náà tilka ummatun qad khalat laha ma kasabat wa lakum ma kasabtum àwọn tó lọ́lọ́ láwọn tó ti lọ ẹ̀fọ́ àwọn àti wọn lẹ̀ wa lakum ma kasabtum gbà tí wọ́n ń bẹ láyé lónìí táwọn sọ wọn pé àwọn bàbá yóò rí tíráì kí ló fẹ́ tẹ̀lé ìfẹ́ nínú ẹ máa kí bẹ́ẹ̀ ṣe rí mi tí ń kí ni o fàyídà hadrati salat tásìkò òun bá wa tó fẹ́lẹ̀ yóò wá dé ńlá kan àdúgbò kẹ́nìkan nu yín kó pèrún wọ́n lè yẹ ohun mùkọ́ àkíbárùkù ẹni ó bá sì dàgbà nu tó ní màá ń pẹ̀sìn tó tún dàgbà òun ni ẹ jẹ́ kí ọ̀sàájú yín kírun kì í ṣe pé ìdílé yín ní wá ń joyè níjẹ̀mú bẹ́ẹ̀ bá délé kọ́ ẹni ó bá ní mọ́ jù nu yín ẹjọ́ máa kì í ibadallah ayọ̀ shabab ẹ̀yin ọ̀dọ́ ọ̀pọ̀lọpọ̀ àti ń bá rí àwọn ọ̀dọ́ wa yìí inú mi máa bàjẹ́ ni inú mi máa bàjẹ́ ni pàtàkì jùlọ nílọrin gbogbo àti bá aráwọ̀ ọ̀dọ́ kọ́dà wa tá a nírun pẹ̀lú òdòwà fún inú mi máa bàjẹ́ ni nítorí kékeré ǹjẹ́ báwọn ọ̀dọ́ táyé ànábì ṣe rí làwárí lónìí àwọn nǹkan ni wọ́n tẹ ẹ woru ọlọ́run ọmọ yìí ìlú tí wọ́n ti wá bà nẹ́bí o tí wọ́n dúró sọ́dọ̀ rẹ̀ fógúnjọ́ kí lànà ibi náà nílé tí ó fún ẹ jẹ kí ló nílé wọ́n tún wá kó bá wọ́n tún wá wọ́n tún kó bóúnjẹ ànẹ́bì ni. wọ́n wá lo ogún ọjọ́ òru ogún ọjọ́ ọ̀sán ojú ọjọ́ lérí ẹ̀sìn wọn sáwọn àti ẹ̀kéwù lónìí. ìmọ̀ wá wo dìrẹ́tì pé àwa alálùsùn náà ni wọ́n á nínú gbàsókò tó fún ìwọ́n pé ẹ̀sìn wá máa ń pẹ́ ẹ̀sìn kí la fẹ́ fi rìn sí lọ́lọ́jọ́ la kí la fẹ́ gbé lọ lè bọ́ lọ́hùn ẹni tí pọ́ bá ká mọ́dọ̀ rẹ̀ ṣé ní tí ó lọ lè fi jábọ̀ nù ẹni tí ó bá tún dàgbà náà òun náà tún wá dàgbà yóò wá di àkékù ejò torí pé òun náà máa béèrè ọ̀rọ̀ ìsìn náà lọ́jọ́ la takaza nasuru wusan johala dakala nabi sallallahu alayhi wa sallam ala shahad anabi wọlé ọlọlẹ wọlé ọwọlọlẹ kí ọdún kan. ìgbà tó wọlé láti kí ọdọ yìí wọ́n wá fi siyakil mot ọdọ yìí àárẹ̀ tó mú yìí tọlọ́jọ́ ni kóló ni kóló la ni anabi wà lọlẹ kí àti ẹtì tàwa tá a tún tá a súnmọ́ làkún bára wa sọ yìí o àyè sọ́dọ̀ àwọn tí wọ́n ń jẹjá o sẹ́pẹ́ àwọn ní ninety nine percent ọ̀dọ́ lónìí nílùú yìí lérílẹ̀dè lọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ajẹjẹ amúgbó àwọn ọ̀dọ́ ẹ̀wòwò orin lọ́dọ́ ń gbọ́ kí wọ́n bá ti rí wọn lójú tì wọ́n fi orin ni orin gbogbo ògbà ṣé kò ní máa pa làákàyè àgbẹ̀kùn padà wá débi ìwé gan wọn wá tún mọ ìwé náà mọ́ ẹ lọ sí gbogbo secondary school kẹlẹ lè wo òdo ó bù sẹ́kùn ni pé ayé yín gan lẹ́ẹ̀rí mọ̀ yìí khasira dunuya wal akhirah dhalika khusran mubin táyé gan tẹ́ ẹ jẹun táwọn bàbá àti ìyá gbọ́ fi fẹ̀mí balẹ̀ gan lẹ́ tún wá pàdánù rẹ̀ kámọ́ ti wá sọ tàlíkì àmọ́. torí pé àbámọ̀ méjì náà lèyìn ó ṣe ọ̀nà méjì àyè méjì làbámọ̀ ti wá fún gbogbo ọmọ ẹ̀dẹ́yàn àbámọ̀ nígbà tẹ́mi bá fẹ́ jáde àtàbámọ̀ nígbà tí wọ́n bá ń pín èrè ń kálukú ló jáde kìámọ̀ àbámọ̀ gbàtẹ́mi bá fẹ́ jáde yàyọ lajínà amanu látòlè ikú amúhálùkún wà láwọ ládùkún anzikiri láà mọ́jọ owó ìyàwó bàtì ẹ̀jẹ̀ o kó kọ́ mọ́mọ́ ọlọ́nkọ́ mọ́sìn náà rẹ o wà á fi kún mi mbàrà zakina kún mi kọ́bílì àyà ti àdàkùn mi mọ́t fàyẹ̀kúlù rọ́bì láwọlá àkárìtàní ìlà ajálẹ̀ kọ́rí fa àsọdàkọ̀ wà á kún mi sọ́ọ̀lì hì. ńgbà tẹ́mi bá fẹ́ jáde yóò máa sọ pé ah ọlọ́run sáwọ́lá àkárítà ni ìlàjà lè kọ́rí fa àsọdídàkọ̀ wà fún mi tó bá yẹ pé kẹ́kẹ́ mi mi ó tún gùn sí i ń ṣe sàárà ń náwó sí tọ́lọ́hún ń wà lára àwọn èrè àdá ń jẹ rọ́júlù sọ́ọ́líwù aládùn sọ́ọ́líwù ọ̀dọ́ rere ń jẹ wàlá akérè ọlọ́run nafsa ìzájà àjálùwà ọlọ́run kò pọ́síbù tí déètì bá ti tó a lè wo tó ń ṣe lọ́wọ́ kò sí ohun tó ń tí ò ní sábàámọ̀ nígbà wọn bá sì ń péré lójà ìkíámọ̀ àbámọ̀ tó dé. gbà bá ń péré ọ̀dọ́ yìí anabi wa wọlé ó ti rí pé ó wà ní ọwọ́ kóló ní kóló la ikú dé fakọ́lá aláwo ké fàtẹ́jì lùkà anabi ní bò ní rí ọ̀dọ́ bò ní kọ́lá àríjù láha ya Rasulullah à ah, ìrè ìṣọ́ lọ mo níran kàn án lọ́ndé wà á káfù zunubi à ah, ń sè ń bẹ̀rù àwọn ẹ̀ṣẹ̀ tí mo ṣe ọ̀dọ́ ni anabi pé o dákàlà àlà ṣáàb ọ̀wọ́lé ọ̀dọ́ ni ń sọ èyí ni o inú ìrànkà àforíjì ọlọ́run